olórí ẹlẹ́sìn kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Paul ó sì ń ṣe inúnibíni sí àwọn onígbàgbọ́ ní Jerusalem ó sì lọ bá àwọn olórí ẹ̀sìn pé òun fẹ́ lọ sí Damascus láti lọ ṣe inúnibíni pẹ̀lú sí àwọn onígbàgbọ́ tí ó wà níbẹ̀ bí ó sì ti ń lọ Ìmọ́lẹ̀ ńlá kan láti ọ̀run tàn sí Yíká ó sì ṣubú lulẹ̀. Ohùn kan ti òkè wá tó sọ pé, Pọ́ọ̀lù, Pọ́ọ̀lù, kí ló dé tó fi ń ṣe inúnibíni sí mi? Pọ́ọ̀lù sì dáhùn pé, Ìwọ ta ni? Ohùn náà sì sọ pé, Èmi Jésù, ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí ni. Dìde Máa lọ sí ọ̀nà rẹ sí Damasku, a ó sì sọ ohun gbogbo tí ìwọ ó ṣe fún ọ níbẹ̀. Ó sì dìde, ó sì rí i pé òun kò ríran mọ́. Àwọn tí ó wà ńbẹ̀ pẹ̀lú rẹ̀ sì ràn án lọ́wọ́ lọ sí Damasku. Ó sì wà ní Damasku fún ọjọ́ mẹ́ta láì jẹun àti láì mu omi. Ní àkókò náà ni Jesu farahàn onígbàgbọ́ kan ní Damasku nínú ìran pé kí ó wá ẹnìkan tí ó ń ṣe Paul lọ kí ó gbàdúrà fún kí ó lè ríran nítorí pé Paul jẹ́ ohun ìrọlágbára ní ọwọ́ mi àti láti wàásù fún àwọn Júù pẹ̀lú àwọn ẹlòmíràn ní Damasco kí ó sì jìyà púpọ̀ nítorí mi onígbàgbọ́ náà sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó sì wá Paul rí ó gbàdúrà fún Paul Paul sì ríran ó sì ṣe ìrìbọmi fún Paul, a sì fún ní oúnjẹ, ara rẹ̀ sì mókun. Nígbà náà ni Paul lọ, ó sì lọ ń wàásù pé Jésù ni ọmọ Ọlọ́run. Ó sì wà ní Damasku fún ìgbà díẹ̀. Nígbà tí àwọn onígbàgbọ́ ní Damasku sì rí Paul, ẹnu yà wọ́n gidigidi. Paul kọ́ ni èyí ẹni tí ó ń ṣe inúnibíni sí àwọn onígbàgbọ́ ní Jerúsálẹ́mù àwọn Júù sì fẹ́ pa àwọn onígbàgbọ́ náà tó wà ní Damasku sì gbé Pọ́ọ̀lù sá kúrò ní Damasku lọ sí Jerúsálẹ́mù lẹ́yìn ìgbà díẹ̀ tí Pọ́ọ̀lù ti wà ní Jerusalem. ó fẹ́ láti darapọ̀ mọ́ àwọn onígbàgbọ́ tó wà ní Jerúsálẹ́mù ṣùgbọ́n ẹ̀rù bà wọ́n gidigidi nítorí pé wọ́n mọwé ènìyàn tí Paul ń ṣe tẹ́lẹ̀ rí wọn kò sì gbà á. ọkùnrin kan wà nínú àwọn onígbàgbọ́ ní Jerusalem tí orúkọ rẹ̀ ń jẹ́ Barnaba eléyìí tí ó ti mọ ẹ̀rí nípa bí Paul ṣe ní ìbápàdé pẹ̀lú Jésù ní ojú ọ̀nà rẹ̀ sí Damascus ó sì gbà Paul gbọ́ nípasẹ̀ arákùnrin yìí ni àwọn onígbàgbọ́ tó kù sì gbà Paul mọ́ra. Pọ́ọ̀lù sì fi ìgboyà wàásù Jésù. Lára àwọn Júù ní Jerúsálẹ́mù sì fẹ́ pa á, ṣùgbọ́n nígbà tí àwọn onígbàgbọ́ gbọ́ èyí, wọ́n sì gbé Pọ́ọ̀lù lọ sí ìlú mìíràn, Ẹ̀mí Ọlọ́run sì mú wọn ní ọkàn le láti pọ̀ sí ní iye àti ní ìgbàgbọ́. Àlàáfíà ńlá sì wà ní agbègbè náà.